إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أبي الله سبحانه وتعالى كل وكني أبو ياسر طريقي وإن شاء الله عليه الصلاة والسلام ومن أرنا به الله خيرا آه لا من يرد الله به خيرا يفقهه في الدين حديث معاوية بن أبي سفيان wọ́n gbogbo ẹni tọ́nà bá gbèrò dáadáa o ó fún ní àgbóyé ẹ̀sìn Muawiya bin Sufyan tí wọ́n ń pè ní tolóòdè sí rọ́bì aláwà ní òfin láìláyé nìyí ajájíjì Muawiya bin Sufyan olóògbàdé sí yìí wọ́ o pẹ́nà sálàmù sọ wípé mẹ́nu wílé dèbè ìlà khayran ìfàkẹ́ òfin díẹ̀ àwọn alùsùnà àmà ń ṣe rọ́bì aláàánú fún gbogbo wọn ìgbà tí wọ́n yìí ṣe alùsùnà tó bá lù bídíà nìwọ so ìwọlé má ṣe so ti gbọ́ so kò sẹ́ni tí ń bọ́ ó jàre lórí àmọ́ àwọn afọ òdodo nílẹ̀ Yorùbá o wọn ò ní ráburú kan tó mọ̀ dálẹ̀ ní ẹ̀sìn àfi kí wọ́n ṣàlàyé fàlẹ̀ ó mà wọ́n tù ọ fó wọ́n tà sí rí rẹ̀ wípé òye ṣe onímọ̀ kódà ò sí nípò ọmọ kí ó bí wa ọlọ́ọ̀bá tó wọn sí náà nínú part 1 ìdánilẹ́kọ̀ọ́ yìí a ní ṣékùnà lùfẹ̀mí rahimahullah ta'ala wọ́n ní àwọn okùnfà tí ma ń fàṣìyúrù sáàwù wọ́n ní mẹ́ta ni àzìyádẹ́tú annaqsu ọ̀ṣak wọ́n wá mú láti rí ziyada ìlérùnkún wọ́n ní idha zada al-musalli fi salatihi qiyaman aw qu'udan أو ركوعا أو سجودا متعمدا بطلت صلاته تلكن بما ما تلن كككن لوري ونتنكي ìdúró ló fi lékún ni ìjókòó ló fi lékún ni rùkú tó yóò ṣe lẹ́ẹ̀kan ló mọ̀mọ̀ sí lẹ́ẹ̀mejì ni ìforíkanlẹ̀ tó yóò ṣe lẹ́ẹ̀kan ló sí lẹ́ẹ̀mejì ni bá fọ́lá ti sọ ìrìn rẹ̀ bàjẹ́ gbogbo àfáàní ń pẹnubọ̀ lórí eléyìí gbogbo nǹkan bá lè pè láti ṣe àrígbàgbéra tí wọ́n ṣẹlẹ̀ sí yẹn lórí irun téèyàn bá mọ̀ mọ̀ sọ pé òun ó ṣe irun rẹ̀ ṣe kí ni ó bàjẹ́ kò nínú yẹn kò kí fatia kan lọ́nà àti mọ̀mọ́ kí fatia méjì irun yẹn wà condemned. wàyìn kánà náà sì yẹn tó bọ́ ajẹ́ tó gbàgbéra wàlámiyẹ́sì tó lè ziyáda حتى فرض منها فليس عليه إلا سجود السهو وصلاته صحيحة أري. ẹni bá gbàgbéra kò rántí pé òun ti ń lè nǹkan kan lórí ìran tó fi wá kírun yẹn parí nígbò kírun parí kò mọ̀ náà pé ń lérùn kún sùjúdù sáwì sọ̀nà yẹn fún o irun rẹ̀ sì ní àlàáfíà wọ́n zẹ́kẹ̀rọ ziyadata fi àfihàn ha wájaba àìlèṣì rújú ránìhà wàsùjúdù sáhù wàsọ̀láàtùhù sọ̀híhà àmọ́ tó bá ṣe pé lásìkò ìgbà tó ń kírun lọ́wọ́ yẹn ló rántí wípé rùkú tó yẹ kí n ṣe lẹ́ẹ̀kan mo ti ṣe lẹ́ẹ̀mejì lápòjúwe ìdúró mímọ̀ ti pẹ́ẹ̀ méjì lórí rákà kan irú ẹni bẹ́ẹ̀ ó di ọ̀ranyàn kó padà kúrò lórí àlékún yẹn ó parí rùkú ó padà sókè sami Allah liman hamida rabbana wa lakal hamd bí lóyẹ kó lọ sujud tó bá tún padà sórí rùkú lẹ́lẹ̀kejì tí ó máa jẹ́ àlékún bí ti wá ń lọ yẹn tó rántí wọ́n padà sórí ìjó ó padà sórí ìjó padà ní kò ní fagídí wá lọ rùkún ìgbà gbogbo jíbẹ̀ ló rùkún náà tẹ́lẹ̀ náà kókú pé méjì tó yẹ pé Islam sì lẹ́yọ kan ni kò ṣe ń rùkún bẹ̀ ó ní túmọ̀ wípé wájẹ̀bà rojú wáyà yóò padà wá sí kí ni sujud asahu àmọ́ tó bá ṣe wípé ńgbà tó kírun tán pẹ̀lẹ́ ń pẹ̀lẹ́ ó jẹ́ tó ṣe wípé ọlọ́run kó wà conscious nípa ọ̀rọ̀ ẹ̀sìn gan ó wá kàn wá jókòó hàn pé bọ́lọ̀ ti fi ọ̀rọ̀ oníkálukú lọ́rùn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì tó bá dé ní tí mo fi síbò dá mi lójú wípé problem the next twenty years ẹni ó mọ̀ gbádùn ẹ̀mí yóò rún pàdé ó lè jẹ́ teacher nu class ó ti kọ́ àwọn ọmọ tó pẹ̀lẹ́ ń pẹ̀lẹ́ bóyá lẹ́yìn closing hour ló wà wò pé ah, iṣẹ́ tí mo kọ́ àwọn ọmọ ṣé fọ́múlà tó yẹ kí n lò náà ni mo lò nínú mathematics yẹn òun náà ni bí ó dàbí wọ́n ṣe ju wáyé kìí wọ́n dàbí wọ́n ṣe Cambridge exam bí wọ́n lo fọ́múlà yẹn náà ó àpọ̀rọ̀ àyè nìyẹn ẹlòmíì wá ń bẹ bẹ́ẹ̀ níbi sẹ́ẹ̀sì tọ́lọ̀ fi rò ní kálukú lọ́rùn sí bó bá kí òun tán yóò tún padà tún fẹ́ àprézì ìrùn tó kí during the appraiser àti evaluation ló ń ṣe fún òun tó kí wọn rántí pé á ah, bùkú rákà àkọ́kọ́ yẹn ó mọ̀ pé méjì ó lọ tún sọ síwájú wípé falẹ́sà ààrẹ yìí ṣe torí bó ti kí bẹ nínú òun tí ò tí kú lórí ìrùn yóò padà kú lè tó fẹ́ lékún yẹn ẹ̀wà inú tí èmi fi appreciate tí al-imam rahimahullah ta'ala tí wọ́n kọ sínú tí àwọn yìí gbogbo àwọn kan wọ́n mú àmú àpẹẹrẹ wá wọ́n ní misalu zalik shakhsun صلى الظهر مثلا خمس ركعات ولم يذكر الزيادة إلا وهو في التشاهد فيكمل التشاهد ويسلم ثم يسلم للساوي ويسلم wọ́n lápèjúwe ẹni tó ń kírun vóòr ọlọ́pàá mẹ́rin ó wá ń kí ní kí ọlọ́pàá márùn kò wá rántí pé òun lérùn kú àfìgbà tí ń bẹ lórí tàṣáhúdì ẹlẹ́ẹ̀karùn-ún yẹn lóun náà wá ah! ó dà pé ráka ẹlẹ́ẹ̀karùn-ún mú wa mùsùlùmí ti ń bẹ lórí tàṣáhúdì yẹn yóò pinnu tàṣáhúdì yóò parí tàṣáhúdì yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀yù sẹ́lẹ̀m yíwa sálámà ẹ̀kú rí ẹlẹ́ẹ̀kẹ́ yẹ kó ti ṣe tashahud kó sálámà ó ti wá lérùn kó ti di orí ẹlẹ́ẹ̀kẹrin orí tashahud ló wá wà tó ti rọ arántí yóò parí tashahud rẹ̀ yẹn yóò sálámà fún mọ̀ yẹ́ sí ibi sáàwé ọ̀sẹ̀lẹ̀m lẹ́yìn náà yóò wá forí kanlẹ̀ ti gbàgbé ìgbàgbéra tó mú tó fi lérùn kún yẹn tó padà wá sálámà sálámà wá di mélòó di méjì èwo ni sálámà ti jáde kú òun òun èwo ni sálámà èyí tó fi rectify 40 tó fi amend 40 náà orí sálámà sálámà ti di o méjì ó ti wà lórí ọkàn ẹlẹ́ẹ̀karùn-ún kì í wá sí ló ti rántí pé rákà ẹlẹ́ẹ̀karùn-ún wà ó ti kí fátíà tán ó bóyá kìsúra kò kìsúra ó lọ rùkú ó padà sórí ìjó padà ó lọ sórí ó forí kanlẹ̀ ó tún jókòó láàrin rẹ̀ náà kò tí kò rántí náà kún ni ń ṣe lọ́wọ́ ibẹ̀ ní tí wọ́n wò pé ah, wọ́n ni yóò tẹ̀lú tashahud yóò parí tashahud rẹ̀ yóò wà sálámà sálámà kọ́kọ́ nìyẹn lẹ́yìn náà yóò wà sujudu sáhù sujudu sáhù yẹn ló fi àmẹ́ndì ìgbàgbéra tó ṣe níbi ìlérun kún lórí ẹlẹ́karùn yóò wà sálámà àwọn àṣẹ béèrè wípé sálámà di mélòó èwo ló fi tún àṣìṣe ṣe ìgbàgbéra ṣe èwo ló fi kò lórí ìrun hákẹ̀dà hmm. sálámà àkọ́kọ́ yẹn òun ló lè ṣe tí ó fi lè mú sí yúrù sáwìwá ní òdò pé báyìí tí ò bá ṣe sálámà yẹn kò lè mú sí yúrù sáwìwá so sálámà yẹn ní òmọ̀ ìjásí kó fi tú ìrun ṣe èyí tó wá sákẹ́ ìyẹn tí ò bá sàkò lókò lórí ìrun ìyẹn ni sálámà ìparí ìrun títí ẹ̀ níbi ìfẹ́ síyẹn kò yé ẹ̀ ní kírun láéláé kẹ́ mọ́ sálámà tó kò lórí ìrun ẹni bá sì ní gbèsè tó jẹ lórí ìrun tí ò bá sì kò lórí ìrun ó gbọ́dọ̀ san gbèsè yẹn tó yóò sì kí ni yóò sálámà kò lè ní mo ti wá rántí alhamdulillah allahu akbar allahu akbar kó sì kó máa lọ kí ni jẹ́ ó ṣe ó sàlámà kò tí sàlámà kò lè ṣe kí ni ó ti complete ẹ̀mọ́ ìforíkẹlẹ̀ tó wá ṣe tó fi amẹ́ndì forgetfulness tó ṣẹlẹ̀ sí ẹbí ta'ala tí o bá ṣe tí ò bá sálámà yẹn kò lè mú kalẹ̀ yẹn wá àbọ́ mú wá hmm. tí wọ́n jẹ́ pé sálámà àkọ́kọ́ yẹn pẹ̀lú sùjúùdù tó ṣe ló fi tú ìrun èyí tó sákẹ́yìn yẹn rí lórí o èyí tó lè gbé kan kó wá níta àkọ́kọ́ yẹn náà lòun ó ṣe mọ́ òun ti san sùjúùdù tó Eh, ṣùgbọ́n ìsáyé kò ní ṣe mọ́ so ibi táàmì yóò ti máa wọlé rí ẹjẹ́ àwọn àlàyé tí wọ́n ti ń ṣe fún wa láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń ṣe fún wa nínú àríkè káàkiri ọ̀rọ̀ níyà àníyàn ló fi ṣìyàtọ̀ méjèèjì pé sálámà àkọ́kọ́ yìí o ní sálámà tí mo ṣe láti ṣe sùjúdù sáà sálámà ti parí yìí o òun ni mo ṣe láti fi kúrò ní orí náà نعم wọ́n ní fàìlàm yẹ́fùrì ziyádàtà ilẹ̀ bàdà sẹ̀lám tí ò bá rántí àlékún tó ṣẹlẹ̀ sí lórí irun àfẹ̀yìn ìgbà tó sálámọ̀tán ló tó rántí sájẹ̀dà lè sáhàwí wàsálàm dèdè wéèrè ṣẹlẹ̀ sí wa ní àná mufti ẹ̀yin tẹ́ ń gbọ́ra wa lókè rẹ̀ dákun mú títí mo pè yẹn akanfin ń ṣeré ní òkè ṣe wípé mo fi ẹ̀sìn ní wọn o wọn gba ah, wàláì ní ọ̀rọ̀ yìí wọn náà ni mo fi ló sí ọlọ́run kọ́ wọn lé mo fi gbogbo àwọn ilé tíṣàǹsì ní wọn lọ́dọ̀ wa ń bì tí wọn láti wọn pè wọn sí àti ìlú mo fi ló sí o ìmáàmù nìkan la sì ní a sì ní àwọn tí wọn tún tẹ̀ sí fún wa nínú ọ̀rọ̀ náà kò ju bẹ́ẹ̀ lọ so mo fi ẹ̀yin ti sùn lálẹ́ àná àánìrìn tó pẹ̀lú gbọ́nà báwo bá padà tẹ̀ di mufti fẹ́sì ọmọ wọn ó di mufti fẹ́sì inshallah àyíbẹ̀ẹ̀kọ́ ẹmọ́ wà dọ́ àwà <laughs> náà irú eléyìí irú condition tá bára wa ní alẹ́ àná rẹ̀ tọ́ì ẹja tó wílẹ̀ kan sí falam yaskuru ziyadata illa ba'da salam àti máàmù tó kírun àtàwọn èrò ẹ̀yìn takiri lẹ́yìn ìmáàmù kò sẹ́ ní rántí ipa lé òǹkùn torígbàgbọ́ ìmáàmù ní wípé bó bá ti bá àjọ mọ̀ pa lé òǹkùn ó yẹ ká sọ sí kí ni subhanallah nígbà tá a kírun tán àjọ ah, wa ń wọ kọ́lá ẹni tó sọ pé ah, ó dà pé mẹ́rin ni ti fi ń jẹ́ mẹ́fà àpapọ̀ méjì ti àkọ́kọ́ ṣùgbọ́n kò pé rárá ẹlẹ́ẹ̀karùn-ún ni àti pé mẹ́ta ni àkíyípo méjì so àti imam àti màmú àjọpadà mọ̀ wípé ìran wa ti lera kàkà a sì mọ̀ lórí ìrun ńgbà sálámà tààlà tó mọ̀ wípé tọ́yì wọ́n ni sajada lis-sahwi wa sallam irú ẹni yóò forí kanlẹ̀ méjì ìgbàgbéra ìyí sálámà kò ní sí tàṣáwùdù ní ìṣẹ́mọ̀ wò so tàṣáwùdù tàṣẹ́ lánàá yẹn hátọ́wù ni láti gbọ́ra wa yí báyìí ọ̀tọ̀ wù o ẹ̀ tó sì náà lókè rẹ̀ nínú ojú lókè rùn ní ìjọba ń gbọ́ra wa <laughs> ọ̀rọ̀ ìsinmi kì fámílì tó bá ti ṣe dáná mẹ́ta náà lálékún tẹnu wá sì ti kò kákan láti ìbéèrè ní ìtòtò wọn wáyé ní lábẹ́ ilé yìí ó ní wípé tọ́ nígbà tí wọ́n sọ pé kátọ̀ ní báyìí nìsín sáwà ní dá ìrùn padà bú láti wá sí àbáwà tó ti dìrì sáwì ní <laughs> sáwì ní ìṣe àní sí ní ìmà ọlọ́wọ́ gbà ní ìbádà fún wa lọ́gbà láti wà kiri ná ìnà sí iná ọkùtọ̀ àná wàyìn zákẹrọ ziyádàtà tólùkírun yẹn bá rántí wípé ìrùn ó ti lékún wọ̀wọ̀ fi àsìná ìrọ́kẹ̀tì khamisa ń sì ń bẹ lórí rákà ẹlẹ́ẹ̀karùn-ún pàtí sọ́lẹ̀ kan kò tí lọ tashahud ibi tashahud ni imam rahimahullah ta'ala ẹ̀rí mo ti ń ṣe tàwọn mú fún wọn ẹni àdúrà ni wọ́n ni <laughs> torí vocabularies ẹgbẹ́ hmm. wọn tó bàbá ní sheikh shabab lẹ́gbẹ́ mú wọn fún olójú ayé wọn nìyẹn òun náà ti ní wọn náà gbà tí wọ́n fi láyé má gbogbo àwọn àyè mọ̀ bí wọ́n ti pọ̀ tó lásìkò wọn ọmọkùnrin ní sheikh shabab wọ́n ní èdè lárúbáwá ní ẹnu tó bù ayé à tó pé wọ́n lè mọ́ sọ tí ọmọ lárúbáwá mọ̀ béèrè wípé kí ni ìtumọ̀ ilé ìṣe fún òun sọ tó ń wù wípé ọmọ nàìjíríà ń bẹnu àwọn sí nǹkan kí ọmọ ghana ń bẹnu wọn ọmọ kódìfà ń bẹnu wọn èbó ń kò sí àfáà sàúdì kan àbí lágbàáyé islam gbogbo ẹnu mo fi sọ tó ní ọmọ tí ó from different countries in the world ní bàbá yìí ẹ̀sùn pé tí ọlọ́run bá darí àwọn ọ̀dọ́ sí lọ́dọ̀ bẹ́ẹ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ lárúbáwá tó simple lẹ́yìn mọ́ rọ́pọ̀lọpọ̀ àwọn atájọ́ mọ́ kí ọmọ ń fà mọ́ síra àwọn gan <laughs> torí pé òṣèlú mọ́ dààmú àwọn ọmọ ìmọ̀ dààmú

lára ẹni tó fà lẹ́wù sí gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù ah. àti òǹkan ló rántí pé ah fọ́nà ìpínlẹ̀ karùn-ún ni mò ń lọ kò ní wá takú kẹ́ni mo ti lọ lẹ́ẹ̀karùn-ún orí mi ò fi lékún náà ni yẹn lọ kúkú kí ara o wọ́n ní jẹ́lẹ̀ sàfihàn yóò padà yóò jókòó ní situation yẹn bẹ́ẹ̀ fẹ̀yẹ̀tà ṣáàhẹ́dù wàyù sẹ́lẹ̀ mu fún ma yẹ́sì lòdì sáà wàyù sẹ́lẹ̀ yóò padà jókòó bẹ́ẹ̀ pàṣárù tó yẹ kó sínú rọ́kẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni tí gbàgbéra mú tí ò fi bí ṣe yẹn yóò ṣe yóò wà sálámà tó bá sálámà tán fúnmọ̀ yes jùlọ lè sáhù yóò wà forí ti gbàgbé wọ́n sálìm yóò wà sálámà kí ni yẹn náà sùjúdú àtàwí albáàdì gbogbo àrà ìtàn wọn ti ṣe wájú yìí wọ́n láwọn òṣọ́ lásán àwọn ilẹ̀ rí lórí دليل ذلك حديث عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى الظهر خمسا فقيل له أزيد في الصلاة فقال وما ذاك قالوا صليت خمسا فسجد سجدتين بعدما سلم وفي رواية فسنى رجليه واستقبل القبلة فسجد سجدتين ثم سلم àdífi afáwà àgbáni abdullahi mas'ud kọ́lọ̀n kó bá yọ sí wọn wọn ló jẹ́rìí lórí mas'ala yìí wọ́n ló ń ṣe àti sọ́dọ̀ àti sẹ́lẹ̀m ń já sí pé bí wọ́n ti fẹ́ máa rìpọ́tù ọ̀rọ̀ yìí àwọn náà bẹ́ ń kalẹ̀ níjọ náà wọ́n ló ń àti àti sẹ́lẹ̀m ó kírun àdìsí bá nàbì ti lé ìrùnkún fàkọ́ọ̀lù ó ṣe ọlọ́run ní mazak kí nìyẹn kí la lékún lórí ìrun kọ́ọ̀lù wọn fànà bí lè sí ìpè sọ lẹ́ẹ̀ta kọ̀ọ̀sá dípò يفوري كان بعد ما سلم لما سلامك ó foríkalẹ̀ méjì lẹ́gbà tó ṣe kí ni ìforíkalẹ̀ tàbá ti lẹ́yìn sálámà kí là ń pè pàdé wà fèrè wá ìyàtí wọ́n ní ẹgbà wá mi fàṣánà rìgìlẹ̀ yìí ẹsẹ̀ rẹ̀ méjèèjì yẹn ó kàkù wà staqbala al-qibla anábì wà dojú al-qibla fasajada sajdatayn fi masallam wọ́n ṣe ọlọ́run wá sálámà ó kàn ní ó forí gbẹlẹ̀ méjì lẹ́yìn àtó sálámàtà ó sì lè jáde kú kúrò láì má sálámà ìjáde ìwáyà kejì wá gbé wá wípé ó padà wá sálámà so so rí <laughs> ah tán bá ní sciences nínú art nínú course of art wọ́n dáwọn léwu sciences ni ò tí ì rí tó wà scientific in nature ní discipline art tó dàbí ṣùgbọ́n torí wípé kò tó lè dá nǹkan kan gbọ́n nínú ẹ̀sìn pé ìgbàjọ́ rẹ̀ líle ọ̀pọ̀lọpọ̀ àdéhì tó wá fún nǹkan yẹn o gbọ́dọ̀ gádà rẹ̀ jọ tó bá gádà rẹ̀ jọ ó kàn máa dájọ́ lórí half knowledge tó ní nípa yẹn ni ẹ rí i pé rìwáyà àkọ́kọ́ yẹn kò yẹn wípé àti ìpadà sálámà jáde kó lórí mi tí ń já sí pé tó bá rí pẹ́lú mi ilé ló bá rí a lè kó lórí mi láì sálámà òun ni ó mú wálẹ́rìí báwọn kan sí máa ń béèrè kí n fi kún ọ̀rọ̀ wọn ni títí bá ń gbọ́n èèyàn ó ti wọ̀nyàn lá lórí irun tí sálámù mú wọn fẹ́ pẹ́ ẹ̀ẹ́dẹ̀kàṣánù mú wọn fẹ́ pẹ́ tí bá lè kú lẹ́yìn mọ́mù bẹ́ẹ̀ náà ẹ̀ lè kú ẹ gbọ́dọ̀ sálámà ó wá ní options méjì bó bá tẹ̀lé kan nù rẹ̀ ò ní ládàá jàmá ṣùgbọ́n ò ní ládàá kó ara rẹ̀ ìsún yẹn ti gbìmọ̀ débi wípé àbítọ̀ yẹn ti gbìmọ̀ débi wípé ò lè kò sí pamọ́ra alájìgẹ́ tẹ̀ wá ní ká má pa ìtọ̀ mara ká má pàṣọ mara sálámà lẹ́yìn mọ́mù mọ̀nà kò sí tó ṣe kó ètò kọjá sí ibi tó ti di àbùkátà títọ̀ ni àbí ìgbọ̀nsẹ̀ àmọ́ òní ládàá jàmá toró parí òun tàbí kó sì kú òkú lọ tọ́tọ̀ rẹ rẹ padà wá kí òun rẹ̀ padà onílàdà ẹ̀rùn jàmá torí pé àìmọ́ bá mọ́ mú parí ìrún yẹn condition rẹ̀ tó wà praise ni onílàdà jàmá onílàdà jàmá náà wọ́n kò lórí yẹn wọ́n bọ́ sábẹ́ topic mi tí wọ́n pè ní asàlámù qabla tamami salah àsàlámù kọbla tàmámi àsọ̀lá ìsálámù sáájú kí òun tó pé ìsálámù sáájú pípé ìrun ìrun ò tí ì pé èèyàn wá sálámù lérò wípé òun ti pé wọ́n àsàlámù kọbla tàmámi sọ̀lá nílẹ̀ ziyáda ti sọ̀lá nílẹ̀ ziyáda wọ́n ní ìsálámù sáájú kí òun tó pé nínú àlékún ló ń jẹ́ nínú òun apparently àdínkù lè yóò mọ̀ tù torí pé wọ́n gbé wá wípé àsàlámù kọ́bìnà kan mẹ́rin sọ́lá bóòlù ṣe wá lè jẹ́ abẹ́ ziyada wọ́n sì tún wá gbé sábẹ́ àziyada náà wọ́n gbé fún sínú síra wọn èyí tó fi tí wọ́n fi gbé sábẹ́ bẹ́ẹ̀ tí hadith yẹn náà sì sọ̀pọ̀ọ̀tì láti tí wọ́n mú wálẹ̀ rí òun ni wípé sálámù téèyàn ń ṣe lórí ẹlẹ́ẹ̀kejì yẹn àlékún ló jẹ́ fún yẹn torí pé àyẹ́ sálámà lórí irun ní rákà méjì kásámà lórí rí lórí tàṣáwọ́dì àkọ́kọ́ orí tàṣáwọ́dì ti parí láti sálámà sẹ́yìn tó wọ́n rò pé ohun tí mò ń kí ó ti pé tó sálámà yẹn sálámà tó ṣe yẹn àlékún ló jẹ́ lórí irun so ìyẹn ló kọ́ ṣẹlẹ̀ kí àdékù tó ṣẹlẹ̀ so ètò wá kọ́ ṣẹlẹ̀ yẹn òun lá ìdájọ́ fún ọ̀rọ̀ yìí نعم وأن فإذا سلم المصلي قبل تمام صلاته معتمدا بطلت صلاته tí olùkírun tó ń kírun tó bá sálámà sáájú kírun rẹ̀ tó pé tó mọ̀ọ́mọ̀ sálámà irun rẹ̀ bàjẹ́ kò ní irun àwọn náà ti sọ kódà gbogbo ẹsẹ̀ tí èèyàn bá mọ̀ọ́mọ̀ ń sẹ̀ náà pé ìmọ̀ mọ̀ mọ̀ dẹ́sẹ̀ náà ni kò ní láti jù rẹ̀ wájú ọ̀nà tó bẹ́ẹ̀ náà ni lórí irun ẹ̀yìn bá mọ̀ọ́mọ̀ sí ti ó ta kó bó ti yẹ kó kírun lórí irun bá fọ̀dá tó أو بطلت صلاته نونة بجاء وإذا كان ناسيا ولم يذكر إلا بعد زمن طويل أعاد الصلاة من جديد ẹni bá ṣe wípé ó gbàgbéra lórí ìrun òun lè lè fi ṣẹlẹ̀ sí kò wá rántí fásitì tó gùn ó ti sálàmù lórí ìrun wákà ẹlẹ́ẹ̀kejì àbó sálàmù lórí wákà ẹlẹ́ẹ̀kẹta ní ohun tó sì járáká mẹ́rin ni kò sì rántí lẹ́yìn some hours kò tó padà wọ́n rántí yóò èdè sọ̀rọ̀ ó dánù ẹ̀ padà lára àwọn pèrè ambush lẹ́kí kọ́kọ́ ṣe tí mi tí mo gbàgbé àti ṣe ní pé ṣe rí eh, alwali rahimahullah ta'ala bàbá mi ò fèmí kana aliman hadaliyya àwọn àfáà tí wọ́n jó nímọ̀ school of thought ní Muhammad ní wọn bẹ́ẹ̀ sì ni gbogbo àfáà Hijaz gbogbo àfáà Saudi mọ́jáàmù Muhammad ní na ní wọ́n tẹ̀lé ní fiqh onan mazhab man min tabi'in shi rahimahullah ta'ala onan mazhab ibn qayyim wa tuwa tayib ṣe wá rí ìkẹta gbọdọ̀ gbọ́ lára ara wọn àbí wọ́n ara wọn sí kò túmọ̀ sí pé eh, àtúntara èèyàn mọ́ mọ́sáàbù kan kò túmọ̀ sí pé ogbó tí mọ́sáàbù yẹn bá ti sọ náà lèèyàn gbà wọlé dá èyí tó bá lẹ́rìí ní nǹkan yẹn èèyàn gbà wọlé torí pé bí ìlera èèyàn mọ́sáàbù kan ṣe ní ewu níbi àwọn àǹfààní ti tiẹ̀ kí sáré sọ̀rọ̀ kan lára balà ilé ní West Africa àti more specific ní Nàìjíríà mọ́sáàbù Màlìkíà ni wọ́n tẹ̀lé àwọn àǹfààní àǹfààní ti ń bẹ níbi ọ̀rọ̀ mọ́sáàbù ó ní fáwọn tí wọ́n yìí sàfà tí wọ́n yìí sọmọ kéwú tó ṣe wípé ọgọ́rọ̀ mùsùlùmí ni wọ́n tí wọ́n ní wípé èwo láàmà tẹ̀lé èwo láàmà tẹ̀lé tẹ wá rí lásìkò kan mọ́sáàbù lẹ́gbọ́njúmọ̀ láàrin ìlú mọ́sáàbù tí wọ́n tàn tẹ̀lé rí ìgbà tẹ́yìn padà wá dé tọ́lọ̀ tún jogún mọ̀ fún yín tẹ́ ráfà náà ti ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan táwọn àfáà ti ń lọ láwùjọ tẹ́lẹ̀ òríṣìí ẹ̀ ní kọ̀ndẹ̀m mọ́sábù yẹn tọ́yányá fáwọn èèyàn àwọn tí ò bá dánu mọ́sábù yẹn tó takò súnà náà Muhammad alayhi salatu salam ń lẹ́ kọ̀ndẹ̀m fún wọn torí pé ọ̀rọ̀ hadith nǹkan kan yẹn so èyí tí gbogbo àwọn fíìwù àwọn àfáà Málíkì yà ó bá súnà mu kò bá súnà òun náà láàmú preach rárá

bó tẹ̀ já sí wípé ìwádìí fi yàn wípé gbogbo àwọn záìbù mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tó súnmọ́ òdodo jù tó súnmọ́ òótọ́ jù sí súnà ní Muhammad mazhab mọ́ Muhammad ló sì fa àdìgbàmù rahmanullah ta'ala ọlọ́run fún wọn ní òye nǹkan méjì tọ́pọ̀lọpọ̀ àìmọ̀ méjìkú méjì sókú òní wọ́n ní quwwatul hifz wọ́n sì ní quwwatul istinbat wọ́n ní wọ́n sì ní kó wà tó alùpùpà wọ́n ní agbára ìhàn kan sórí wọ́n sì ní agbára agbára ìmọ̀ deductions bá ti ń fa ìdájọ́ ẹ̀sìn jáde nínú tàbá sórí lè tọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ tó kù síwájú wọn tọ́lọ̀ ògùn wọn sídà kọ́lọ̀ ń bẹ̀lò míì ní kó wá tó lè sìn bá pọ̀ ó ní agbára bá ti ń ìdájọ́ ẹ̀sìn jáde àmọ́ kò ní àdìsí lórí púpọ̀ so gbogbo àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin mọ́mọ́ Ahmed ló ní àdìsí lórí jùmọ̀ ògùn wọn so káyọ̀ ṣe simbaut káṣe deduction ẹ̀fún ẹ̀sìn jáde náà wà àdífì yẹn ọ̀nà tí wọ́n ló ní agbára jù so ló fi ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àfà sàwúdí mọ́sáàbù wọn ni wọ́n fi síbẹ̀síbẹ̀ náà tán bá rí tó bá tako súnà gbangba ni wọ́n sọ pé lè khalafa súnà áàdà rọ́yó ẹ̀dà madhhabi súnà wọ́n sọ torí pé ọlọ́run fi mọ́sáàbù kan sìn wálẹ́sìn nítorí sìn wálẹ́sìn ni kitabullahi ta'ala وسنة رسوله صلى الله عليه وآله وسلم طيب so wọ́n ní ẹni tó bá ṣe wípé kò tí ìkírun parí inú rẹ̀ ò tí ìpé tó sálámà kò lórí ìrun alákà kan ló kù tí òun rẹ̀ fi pé ni alákà méjì tí òun rẹ̀ fi pé ni kò wá rántí àfi ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ yìí kí ló ń dín wọn rẹ̀ kí ló ń bí wọn rẹ̀ sí lẹ́yìn ọjọ́ kan ọjọ́ kejì ló rántí mi àbí lẹ́yìn ọ̀sẹ̀ kan òun ló rántí àbí lẹ́yìn oṣù kan òun ló rántí lọ́dọ̀ náà máa ìrìkẹ̀rọ rahimahullahu ta'ala náà pé tá fi ìrè wá níbẹ̀rẹ̀ ní ẹ̀tọ́ fi ìlú gbọmọ kí ó nípìnlẹ̀ nílẹ̀ yorùbá ìsìlẹ̀ haúsá náà aláàkúdọ̀ rí àṣìmáwì kankan ẹ̀kẹ́ ọkọ̀dúnmẹ̀ ìzíyà ògbẹ̀lẹ́kùn fásọ́r ògbẹ̀lẹ́kẹ́ náà máa wọ́n ní wà in dhakara hatta kódà kò jẹ́ lẹ́yìn oṣù kan irú ìṣesí yẹn ló ṣẹlẹ̀ sí èèyàn kan lẹ́yìn oṣù kan òun náà wá rántí pé ah irú ìṣesí náà ṣẹlẹ̀ sí èmi náà ah irun mi ò pé ah, mo ti máa lé mo ti máa sáà sí mo ti kí wọn ah mi ò pé wọn máa lè kì ní ní yìí dáhùn yẹn padà dá padà kèsè pé wà kí o wà ní yìí sáwì rárá ló dàbà lọ́tọ̀nà ṣùgbọ́n ní àlàyé tí mọ́ mú níbi a padà gbọ́ zamanin tọ̀wílì tí wọ́n yá gbọ́yé nínú jùmúlà tó wáyé lẹ́yìn wọ́n wà wa thalath ṣùgbọ́n tó bá rántí lẹ́yìn ọjọ́ kúkúrú ọjọ́ kékeré lẹ́yìn àsìkò kékeré ló bá rántí àsìkò kékeré bí lẹ́yìn 2 to 3 minutes ló bá rántí فإنه يكمل صلاته ويسلم ثم يسجد للساوي ويسلم irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ti lẹ́yìn 2 to 3 minutes wọ́n ti gbá inú mi yóò pé yóò pé ìrun rẹ̀ yóò wá sálámà tó bá sálámà kan yóò wá forí kanlẹ̀ fún sáàwù fún gbàgbéra tó ṣe yóò wá sálámà jáde kú lórí ìrun so pẹ̀lú wípé dẹ̀kì kọ̀tẹ́yé ní àwòsàlá tí wọ́n sọ yìí á ti jẹ́ pé zamani tọ̀wílì tí wọ́n lè fà sí kò kọjá ọjọ́ kan kódà tó bá tọ́jọ́ kan ní a lè sọ pé sámẹ́rin sọ wíjì tí bóyá lẹ́yìn wákàtí kan wákàtí méjì so ọ̀rọ̀ yìí ni fẹ́ takò ọ̀rọ̀ àmàlìkíyà tí ó ní kódà kó jẹ́ lẹ́yìn oṣù kan tó táwọn náà gbẹ̀rù bẹ̀rẹ̀ nìjẹ́ kódà kó tó bá ilé rántí o rẹ̀ الإمام رحمه الله تعالى وأني اتوقع ونري لي دليل ذلك حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم الظهر أو العصر فسلم من ركعتين فخرج سرعان الناس من أبواب المسجد يقولون قصرت الصلاة وقام النبي صلى الله عليه وسلم إلى خشبة المسجد فاتكى عليها فكأنه أو كأنه غضبان فقام رجل فقال يا رسول الله أنسيت من قصرة الصلاة فقال النبي صلى الله عليه وسلم لم أنس ولم تقصر فقال الرجل بلى قد نسيت فقال النبي صلى الله عليه وسلم للصحابة أحق ما يقول أحق ما يقول قالوا نعم فتقدم النبي صلى الله عليه وسلم فصلى ما بقي من صلاته ثم سلم ثم سجد سجدتين ثم سلم mọ́sálà yìí ní jímà kejì inú rọ̀mọ̀dọ́n àmọ́ràn tí abẹ́rẹ́ parí rẹ̀ lẹ́nu kọ́lọ̀ ń jẹ́ kẹ́nìwá náà parí ẹ̀ kó mọ́ sí ìjìtọ́dún ní òkun gbígbà fún wa ẹ̀rùn pé ó gba àwọn jùmọ̀ àti tá a ṣe inú rọ̀mọ̀dọ́n yìí àfi ń fàyè rẹ̀ yìn ìrànjú máa fún béèrè ìbéèrè yìí wáyé kódà ta ní ká lọ mọ́ owó sáré òṣèré àwọn àfáàlè lórí lórí mọ́sálà yìí alhamdulillah so ó tún wá kílẹ̀ fáwọn tó ti kílẹ̀ fún ṣẹ́ntì ò sì clear fún náà yóò padà wá clear hadith Abu Hurairah radiyallahu anhu ó ní àná Muhammad sallallahu alayhi wa sallam òun náà ó ń rìpọ́ọ̀tù ṣẹlẹ̀ yìí lẹ́ni tí ń bẹ ní kàlẹ̀njọ́ náà ni bí ti hadith Ibn Mas'ud náà tó náà rìpọ́ọ̀tù òun náà wá bẹ̀ ìṣẹ́gbẹ́ sọ àbá kan ló gbọ́ wá ń sọ fún wọn là ó ní ó ń ṣe ọlọ́run ó kí zúrà bí asir òun náà sì méjì bóyá àwọn vóòrè ni àbí àwọn ni òkè pẹ̀lú àwọn fàṣálà ní ọkà àtẹ́yìn anábìbá sáàmà lórí rọ́kà méjì fàkọ́rọ̀jà sọ̀rọ̀ àánú náà ní àdẹ̀wàbí masjid so ìyára jáde àwọn èèyàn ó lágbára gan fún mọ́ṣálásí ìyára jáde àwọn èèyàn ó ṣẹlẹ̀ nínú mọ́ṣálásí táwọn èèyàn sọ wípé kó sọ̀rọ̀ ti sọ̀lá wọ́n ti ń sáré jáde náà ni wọ́n sọ wípé wọ́n ti gé òun kúrú nì pẹ́ẹ́rẹ́jì láti máa kí ní òun ọlọ́pàá mẹ́rin ní ìsìn àwọn ti dẹ́rùn kúrú ni o wa qama an-nabi sallallahu alayhi wa sallam ó ń ṣe ọlọ́run bá dìde ila khashabati al-masjid ìkòkòtò igi kan bẹ níwájú mọ́ṣáláṣí rẹ̀ tó ṣe é gé dáná àbọ̀ ṣe é gé káfí ṣe nǹkan míì ní òrìwáyà kan nígbàtí wọ́n discourse mùjísà náà ànábì máa ń rọ̀gbọ̀ kú lé lórí tó bá fẹ́ nà júgbà mi wọ́n nígbà tó dípà náà bí òun rọ̀gbọ̀ kú lé gìyẹn mọ́ igi yẹn padà ń sun ẹkún tó ń gbìn táwọn ìjẹ́ta náà sálẹ̀ mọ́ so ànábì bá jáde sí mọ́ṣáláṣí ó wá rọ̀gbọ̀ kú lórí igi káyánáwó rọ̀dùbá nígbà pé ló ń bí ànábì níbi ní wípé ìhun ah, pọ̀ láti kí wọ́n sì tó tún pariwo pé wọ́n jẹ́ ònùkúrú wọ́n jẹ́ ònùkúrú wọ́n jẹ́ ònùkúrú sẹ́wọ̀n òpé ni àkọ́mọ rọ́jòló arákùnrin kan bá sọ ilé ìbú tí wọ́n náà àdínú ìwáyàbò rẹ̀ rà nìyẹn àdísì wọ́n zoli àdẹ́ yìí fàkọ́mọ rọ́jòló tí àbúrò rẹ̀ sọ yìí kò mọ yẹn ń pé zoli àdẹ́ fara torí pé òun ló ní òun ló ní ìbára sọ̀rọ̀ láàrin gbogbo báwọn tó kú sọ̀rọ̀ èmi ń tèmi ànàsíìta nínú ìwáyà kan ànàsíìta tí wọ́n gbà ọ́ lágbè ni nínú kan ànàsíìta àbùdí yóò láti mọ́jú hó ni tí wọ́n gbà yín lágbè ni àmọ̀kọ́sọ̀ ti sọ̀dá àbí wọ́n ti jóòrùn kúrò fún wa فقال النبي صلى الله عليه وسلم شلون بني لم أنسى ولم تقصر

فقال النبي صلى الله عليه وسلم للصحابة وشلون قالوا دوكو àwọn sahaba àwọn sahaba kọlọ̀ kó bá yọ musin inú ti rí wáyà lórí àdẹ́nì fún ara rẹ̀ ó gbé wá pé nínú àwọn tí ń bẹ ń kalẹ̀ ń jọ́nà ní Abubakar àti Umar fahaba ayùkẹ̀lìmá wọ́n ní ìfẹ́ ẹ̀bẹ̀rù sánàbì Abubakar àti Umar torí ẹ̀wọ̀n ò lè bá nàbì sọ̀rọ̀ lórí àwọn dákẹ́ so àwọn làmìlì wá dojú kan nígbà tí lèyìn gbé wá wípé ànábì dojúkọ àwọn sàhábà wọ́n ní Abubakar àdúgbò ló wá dojúkọ wípé sẹ́yìn tí dúlé àdẹ́ ènìyàn sọ ṣé bẹ́ẹ̀ lórí wípé rákà méjì ni mo kí dípò mẹ́rin àhákùnmọ̀ yẹ̀kú ṣé lóòótọ́ ni tárakùnrin yìí ń sọ qalu na'am wọ́n fèsì pé bẹ́ẹ̀ ni fataqaddama an-nabi sallallahu alayhi wa sallam ń ṣe ọlọ́run bá bọ́ síwájú kíkẹ́ ọlọ́run àti ọ̀dà bẹ̀ fún fa sallama baqiya min salatihi ó ń ṣe ọlọ́run wá kí i tó sẹ́kù nínú ọ̀run rẹ̀ lákàrẹ́ ló sẹ́kù méjì torí ìwáyà wá wípé bóyá vóró ìnàlẹ̀ áfẹ́rẹ̀ ni ló sì kọ́ kí tẹ́lẹ̀ níjà sí tó sẹ́kù méjì fùmọ̀ ànábì wá sálámà fùmọ̀ parí so ibi tọ́rọ̀ ti rúwọ́ ni wípé èèyàn tó kí rọ́kà méjì tó sálámà irun ò pé àìmọ́ pé ìrun yẹn ló fi túmọ̀ kọ̀bùlì ṣùgbọ́n ti padà wájú gbọ́yé wípé sálámà tó sá gan kìí sí kò yẹ kó sálámà lórí méjì so sálámà yẹn gan ní jẹ́ àlékún so lórí sálámà yẹn gbogbo yẹn jẹ́ òun ni ìlà hukmu yìí fi wá kìí ṣe lórí àìpé àìpé ìrun ló ti wá ìmọ̀ bóyá ọ̀rọ̀ yìí bóyá ó fẹ́ yé so ìlàtọ̀ ṣokùn ìdí ìdájọ́ tó fi wá lórí bàádí fún òun ni lórí sálámà tánàbìsà kìí ṣe lórí àìpé ìrun tó bá jẹ́ lórí àìpé ìrun ni kọ̀bùlí ní ò mọ̀ jẹ́ kí ibá sì padà síbẹ̀ náà látàbá dìbì ọ̀rọ̀ kọ̀bùlí òun ló mú kí imam rahimahullah ta'ala wọ́n fi gbé asàlámù kọ́bùlí tàbí sọ̀lá wọ́n fi gbé wá sábẹ́ aziyara tó lábàlá ilé yìí náà ẹ̀ṣẹ́ akáyọ̀ sẹ́ra wọn láǹfààní kan àwọn bí sheikhuna al-allama al-imam baz rahimahullah ta'ala àfáà ní ṣàlàyé ayà yìí ní síwájú sọ̀rọ̀ láti ṣe wọn tán sàlàyé ayà yìí wọ́n fájú sàlàyé tiwọn nínú àwọn ìwọ́n sì béèrè wípé àwọn tí ẹgbẹ̀ wá wípé fàkọ́rọ̀jà sàrọ̀ánù náà yọ̀kùrùjú na mẹ́bíwáde almasjid kóṣèrọ̀tì sọ́lá kóṣèrọ̀tì sọ́lá wípé ìyára jáde àwọn èèyàn ó ṣẹlẹ̀ kébi táwọn yóò wípé ah, àwọn أفتى الإمام الباس باز رحمه الله تعالى بصحة صلاته في النبي صلى الله عليه وسلم لم يأمر من أكمل معه صلاة من الصحابة بالبعث عن الذين قد خرجوا wọ́n ló ń ṣe ọlá àlẹ́ sọ́lá àti ọ̀sálám kò pa àwọn tí wọ́n sì sẹ́kù kún láṣẹ lọ́jọ́ padà pé òun yẹn pé kí wọ́n máa wá gbọ́ àwọn tí wọ́n ti sáré kó jáde wọn mọ́ṣáláṣí kí wọ́n máa wá wọn káàkiri wípé irun yín ò pé o ẹ ti wá padà sínú mọ́sálásí ànábì o kájọ tú irun yìí kì ànábì ò sọ àìmọ́ sọ ànábì yẹn ẹ̀dẹ̀ ní ní fi ń jẹ́nu ẹ̀sìn fáwọn tí wọ́n ti bá bá lọ sọ́yọ̀ lásìkò tiwa tí ó yàtọ̀ sásìkò sí bàbá ìmú bá zina ló sẹ̀mí tó contemporary wa náà ni wọ́n ẹ̀mẹ́sìmẹ́sì náà ni sàláìsì tó bá ṣe wípé apádà wájọ ríra wa torí pé àdìsí ọ̀gbé wá wípé àwọn tí wọ́n bá nàbì kírun wọ́n padà rí àwọn tí wọ́n ti wá kò ní mọ́ṣáláṣí ibi tọ́rọ̀ yẹn parí sínú nìyẹn sápadà jọ wá ríra wa ah salamu alaikum abu hikma àbí abu rọ́fẹ́ mi ẹ̀ ṣàkíyèsí lẹ́ẹ̀kan wípé irun tí màmú kí ò pé màmú tó kírun fún wa gan òun ìṣẹ́ àwọn tí ń kírun fún wa àwọn òkú yóò ní ìrìnàjò ni wọn lápòjúwe wọn fi kírun àtẹ̀níràjò náà ni wọ́n náà bẹ́ẹ̀ kẹ́yìn pé kẹ́yìn kí òun ti ní pé bóyí lélẹ̀ ni àbọ́sà fún fún excuse mi wà àmọ́ tó yẹ wo dákun ọ̀rọ̀ ajé àmú yìí gan ló jẹ́ àtìtì fàájà ìdókòwò ní mọ́ṣáláṣí ṣé ó jọ ọ̀ràn yẹn káwọn dá padà ní àti kí sọ̀nà kí sọ̀nà yẹn o ẹni bá fẹ́ ó lè dá padà tó bá ti wá dá padà yẹn òun wà sọ sùjúdù kí ni sáà ó bá sì lóun dá padà ìrìn ní àlàáfíà bìnnà á ní لهذا الحديث المذكور وإذا سلم الإمام قبل تمام صلاته مبا سلاما ساجتين لتقي وفي المامومين من فاتهم بعد الصلاة فقاموا لقضاء ما فاتهم أري لا àwọn ويني ìròyìn ni المأموم إمام pè ní al-ma'mum imam náà nínú àwọn ìròyìn àwọn ará wọn tó ṣe wípé apá kan àwọn ti bọ́ fún wọn káwọn tó jọ ìrìnrún fàkọ́ọ̀mù lẹ̀kọ̀dọ́ ìmọ̀ àfáàtàhún àwọn wá dìde láti kí láti sànyẹ tó bọ́ fún wọn padà nínú òun fún mẹ́ ذكر الإمام أن عليه نقصا في صلاته lẹ́yìn náà mọ́mọ́ wá rántí wípé àdínkù ti ṣẹlẹ̀ sóhun níbi ìrun tó ń kí fàkọ́ọ̀mà lè tí màá ìmọ̀mù bá dìde láti pé èyí tó sẹ́kù nínú òun tí kò tí parí yẹn fa'inal ma'mumin alladhina qamu li qada'i ma fatahum yukhayyarun bayna an yastamiru fi qada'i ma fatahum wa yasjudu lis-sahwi wa bayna an yarji'u ma'a al-imami fayutabi'uhu fa idha sallama قضوا ما فاتهم وسجدوا للسهو بعد السلام وهذا أولى وأحوط الإمام رحمه الله تعالى wọ́n ìmáàmù ó sálámà ìrìn ọ̀sí ìpín kátìmákò yìí náà wà ó sáwọn ìròrí méjì ó kú rákà méjì kalẹ̀ nínú àwọn èrò ẹ̀yìn wà tó ṣe pé orí rákà ẹlẹ́ẹ̀kejì yẹn tó ti bá ìmáàmù kò ráfà náà ti bá ìmáàmù lórí rákà alákọ̀ọ́kọ́ àwọn wá dìde ìgbàtí wọn bí sálámà báyìí tán rákà àkọ́kọ́ táwà ò bá àwà òkè tùmọ̀lẹ́kẹ̀rọ lè máa mọ́mù wọn kàdà wá rántí wípé àdínkù ń bẹnu tó ń kí kò tí pé ó wá dìde láti kí èyí tó kù àwọn tí wọ́n ń jẹ́rọ ẹ̀yìn táwọn apá kan àwọn ti bọ́ fún tẹ́lẹ̀ káwọn tó jọ ìmáàmù yìí wọ́n ní options méjì option àkọ́kọ́ òní wípé kí wọ́n máa bá àwọn ọmọ tí wọ́n ń san lọ ó kú ti dìde tẹ́lẹ̀ tóun fẹ́ kí àkọ́kọ́ tí tí ò bá kó máa san option àkọ́kọ́ nìyẹn tó bá ti san alákàkà yẹn tán yóò mú rákà méjì tó ṣẹ́kù tí mọ̀mú náà ń kí pẹ̀lú àwọn èèyàn yóò mú wá tó bá ti mú wá tán yóò sì yúlù sáà torí pé ẹni tó bá ti bá mú wọn ló bá tó bá ti bójú ò bá mú gẹ́bà tí wọ́n olè kọjú sọ́nà lọ́rùn kí wà ló kọjú sọ́nà Àbújá bá bá ti ń bẹ lóṣù ni o ó lè fẹ́ rí bẹ́ẹ̀ nílùú bòmí ìwà àmọ́ gbọ́n ló ní wọ́n olè kọjú sọ́nà lọ́rùn kó ló kọjú sọ́nà Àbújá ó ṣe é ṣe option àkọ́kọ́ nìyẹn option kejì nínú kó ṣe wípé bóun ṣe dìde báyìí kóun sanyọ kan tí ó ti bọ́ fún un ó rí pé mọ́mù náà dìde láti kí tó sẹ́kù méjèèjì ó padà rántí fàyòtàbíhù káwọn bá kí papọ̀ kán fi ẹyọ kan táwọn ti yìí tẹ́lẹ̀ kí wọ́n fi ilẹ̀ kán bá mọ̀ parí méjèèjì tó kù tí wọ́n mú tí kí tó fi sálámà fàìdà sálámà tí mo bá ti wá sálámà tán kọ́dọ̀ wọ́n wà forí kalẹ̀ forí kalẹ̀ ti gbàgbé lẹ́yìn sálámà wọ́n ni wàhádá àwòlá wà áhùwàtù ọ́fíṣà kejì yìí òun ló dáa jù òun ló sì pákò ìyàwó tẹ bá sì wò òun náà ló fọ́kẹ̀yàn balẹ̀ jù torí pé ìgbà tí ìwọ rí báyìí ah, wọ́n gẹ́gẹ́ ara ó wàá san méjìjì ìyẹn padà ẹlòmíì ń lè dàrú mọ́ lójú láti bẹ̀ gbogbo nǹkan tó sì lè mú kí òun dàrú àbí kí ṣùgbọ́n àti wá lórí irun àwọn afáàmọ́ fẹ́ ká dárú rẹ̀ ká prevent so kúkú tẹ̀lé ìmọ̀mù yẹn náà ìmọ̀mù tó tẹ̀lé nígbà tí òun ò tí ì pé nígbà tí òun yẹn sì rántí náà pé òun ò tí ì pé kúkú tẹ̀lé ìmọ̀mù yẹn parí kó wá padà sórí ètò bọ́ fóun gbàtí mo wá sálámà wọn ò ní ṣe kí ni kò ní sálámà tó bá máa yọkàn tí ẹ̀yẹn wá tán ìṣẹ̀ wá sálámà ó forí kalẹ̀ méjì yóò wá sálámà jáde kó lórí wọn ẹni tí al-Imam rahimahullah ta'ala tí wọ́n sọ ní abala tí ń jẹ́ àzìyádà lélẹ̀ kátó wá bọ́ ságbà ẹni tí ń jẹ́ àdínàkù ṣùgbọ́n mo dá alábàá wípé kílè náà jẹ́ páàtì kan káfí lọ kí zọrọ tàbá kí zọrọ tán nígbà tí o ti sí tafsiri mọ a ti ti rẹ kó tafsiri lánàá rẹ wọn bá máa yí wà lẹ́yìn rọmọdọrùn lóko tó bá dẹ̀yìn zọrọ kátẹsíwájú lórí abala kẹta subhanaka alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk